أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يعدي الله فلا مضل له ومن يضلل فلا آدي الله وأشهد أن لا إله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وما والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe wí òun náà ni ó tún kádàrá kí àsìkò yìí kó máa bá ìmẹ́ àti láyé mélòó mélòó àwọn tó ṣe pé àjọ wà láàyè níwò yìí jẹjọ báyìí ni ṣùgbọ́n níwò ní ìbáyìí àwọn ti kúrò láyé àwọn wá dúpẹ́ fún Allah tó sì ṣẹ́wà kù ìmọ̀ abẹ láàyè wa abẹ ọlọ́run àti èmi àti yín kọ́lọ́run kó jọ kó jẹ́ kó já sórí rere fún wa àwọn tí wọ́n ti lọ tí wọ́n kú sínú Islam kọ́lọ́run kó bá wa foríjì wá kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n kó sì bá wa là wọ́n kúrò nínú ìyà sáré ẹ̀mí gbogbo àtàláfíà ọlọ́run tẹ́lẹ̀ wá jogún ẹ̀fẹ́ mi àti yín àti àtúbọ̀tán dáadáa nígbàkúgbà tí àwọn ọba wa pa yín kékeré tá a kúrò láyé kí Allah ó jọ ó jẹ́ kárí ìsìláàmù òdodo mú dọ́dọ̀ rẹ̀. à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má pé yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run bá láàánìkan. bákan náà la tún jẹ́rìí wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wá kí àwa náà sí à ń tọ ìlànà wa nídí òbìdí ọjọ́ ìgbéǹde alkiyama ìkwátàlì iman ní ìtẹ̀síwájú lórí àlàyé nípa àwọn ọlá àti àwọn àǹfààní eléyìí tí ó ń bẹ fún oṣù àwẹ̀ àbí àwẹ̀ generally normal bẹ́ẹ̀ náà Ramadan khususan ní in particular a ti ṣàlàyé àwọn ẹ̀rí tó jẹ́ àmọ̀ wípé ọ̀ranyàn ni ààwẹ̀ gbígbà fún wa ìyẹn ní ti Ramadan bẹ́ẹ̀ náà láti ṣàlàyé níjẹjọ́ pé àwọn àǹfààní tí ààwẹ̀ máa mú wá báyàn ó di ìṣọ́ ní ààwẹ̀ náà jẹ́ tó bá fẹ́ kí àtàṣí ó mú ẹ tó sì fẹ́ kọ́wọ́ rẹ ó tẹ owó rí lọ́dọ̀ Allah èèyàn gbọ́dọ̀ jẹ́ asọ̀wà gbàwẹ̀gbàwẹ̀ àwọn ìta wá sọ yìí yóò mọ bá ṣẹ̀rí àlọ́ ní o ní ti àwẹ̀ pé wọ́n fura pé àwọn èèyàn lè mi káàkiri kó wá wọn àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta àbọ́jọ́ méjì àbọ́jọ́ mẹ́wàá àbí forty one days fún rẹ rárá o ó kàn bébí para rẹ nù rí pé àwẹ̀ ìjọsìn ní nínú Islam yóò mọ wá wọn tẹ̀lé etí ànábì bá ní àwọn ìdórí ẹgbà wẹ̀ sallallahu alaihi wasallam àtọ̀nà tó bá ní kámọ́gbà gbígbà wẹ̀ wáyé lá pàlárì tí ò bá ti bá mú kò